a pàdé ní kóòtù àwọn àti Don Didi náà a pàdé láìpẹ́ gbogbo àwọn bàbá wa tẹ́ ti fi ṣẹ̀sìn a pàdé ṣebí ti eh, Major General yín ní bẹnu àdánwò lọ́wọ́ yìí ọ̀kan wà lórí íńtánẹ́ẹ̀tì tó ti búmi búmi búmi tá a sì ti mọ̀ ń sìn ọmọ ọ̀kan náà àwọn ọmọ bàbá wo Olúbàdàn tó ti kú níjọ́hun ó ń pèrè ń Don Didi kò sí èbúté òbú gbogbo wa tán ó láti ẹ̀wà ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní pé àsọmọ Ìbàdàn ni ẹ mọye tọ́ọ̀tì táàrí Àríṣekọ́lá nìkan kọ́ ni tí Àríṣekọ́lá bá kọ́ one thousand mosque ó sì kọ́ five hundred churches ọmọ tí ń bú gbogbo àfáà kiri ilẹ̀ yorùbá yìí so tó bẹ́ẹ̀ nígbà ààrẹ àrísẹ́kọ́lá ń bẹ láyé ta lòun níwájú ààrẹ so tó bẹ́ẹ̀ nígbà tí bàbá mi adédìbú ń bẹ láyé láàrin oṣù kan wọn ọmọ wa kiri láàfin adédìbú ni tó bá mú àfáà sáfà tán ń pera wọn lẹ́lẹ́bọ̀ tán ń pera wọn lólórí ibú tán ń sọ̀tàn ran bàbá bàbá wọn tí wọn ò mọ̀ ah àwọn olówó gbòrí pamọ́ ni o nígbà tí ìyá arúgbó wá ń lérò wọ ọmọge jáde nílé ọkọ apá ìyá arúgbó síwọ tó ṣe bẹ̀rẹ̀ ayé omi ìkórè ẹ ò pé gbogbo irinṣẹ́ tó fi advertise lọkàrà ẹ ò lo ọwọ ń sábọ nílé bàbá ẹ. islam ilẹ̀ yorùbá pàmílẹ́kún islam ilẹ̀ yorùbá sóńjó lọ síwájú ni àbóńjó lọ sẹ́yìn ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ dákun ẹni ọ̀rọ̀ tó bá wà controversial ẹ jẹ́ gbogbo owó drop ẹ̀ lásìkò yìí anything tí ó fa argument lásìkò yìí tọ́lọ́run gbàdúrà wa bọ̀ àwọn zaitọ́nù gbà yìí tọ́lọ́run bá wa dè wọ́n mọ́lẹ̀ ẹ má jẹ́ ká tún encourage ẹni controversy mọ́ mímọ̀ pọ̀ lára gbogbo ẹ̀yin bàbá tẹ̀ bí wa yìí ìmọ̀ nìyín ibo láti ìgbádùn mọ̀dé lára yín a lè mú yan ìmọ̀ yìí tán tí gbogbo owó fi kúrò láyé ìmọ̀ tẹ́ display ẹ̀ display rẹ̀ bẹ́ẹ̀ ṣe display rẹ̀ àmọ́ controversial issue ẹ jẹ́ ká yọ kúrò ẹ wá rí apá kan tó kó wàhálà bá ìsìláìmù yorùbá a fẹ́ kó jẹ́ pé àkọ́kọ́ ìgbésẹ̀ tápá kan àwọn ọ̀dọ́ mùsùlùmí gbé láti proof pé ìsìláàmù nìkan ní bẹ́lẹ̀ yorùbá ìsìláàmù nìkan ló nílẹ̀ yorùbá ọlọ́run ló mọ̀ tẹ àwọn ẹ̀sìn yòókù náà lórí bá fún wa igi gbogbo ẹ mọ̀ ti wọnú ara wọn asáwọ̀ mọ̀ pọ̀nù mùsùlùmí ilẹ̀ yorùbá aláwo pọ̀nù mùsùlùmí ilẹ̀ yorùbá kírísítẹ̀nì pọ̀nù mùsùlùmí ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá kọ̀ntínú láti máa attack òǹkàlùkù padà síbi ìpìlẹ̀ ẹlòmíì ka ìdílé ẹ̀kún ju ẹ̀sìn tẹ́ rò pé ń sìn yẹn lọ ẹ̀sìn jájọ fọgbọ́n ṣe é èmi ò ní ká da ẹ̀sìn pọ̀ o ọ̀kan wà lórí íńtánẹ́ẹ̀tì tó ti búmi búmi búmi tá a sì ti mọ̀ ń sìn ọmọ ọ̀kan náà àwọn ọmọ bàbá wo olúbàdàn tó ti kú níjọ́un ń pèrè ń dán dídì kò sí èbú tí òbú gbogbo wa tán ó láti ẹ̀wà ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní pé àsọmọ Ìbàdàn ni ó ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ mọ́gàjí tí aspire wọ́n wọ́n jẹ Olúbàdàn lọ́la oníwà ń fìnáǹsì ẹnìkan kọ́mọ yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà ló gbé àbúrò ẹ̀ dìde pé kọ́mọ yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà mo lọ sí London níbi oṣù mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn mọ́gàjí yẹn wọlé wá bá mi lóòótọ́ ẹ̀ tí mo wà ó ní àyà pọ̀ ọmọkùnrin náà gọ̀gán ó gọ̀gán mo jókòó báyìí ó dẹ̀ ń sọ fún mi pé ẹni ìdí àti wà kẹ́ẹ̀fù ẹni tẹ́ ń bá fa ọ̀rọ̀ ní nàìjíríà yìí kì í ṣẹran rírọ̀ o gbogbo court tó wà láti peckham tó fi dé woolwich tó fi dé camberwell ó ń lọ ga gbogbo court tí ń bẹ o tó bá fẹ́ tó bá fẹ́ kán múyàn kúrò wọ́n múyàn kúrò wàláhì tó ń sọ fún mi nìyẹn ó ní ti lọ ó lápá kan wọn gbogbo ń tọ́sẹ̀ yẹn ni mo rìkọ́ọ̀dù o ó lápá kan wọn ni wọ́n lọ àtáàkì ọmọkùnrin kan mọ́tò tán gbé lọ wọ́n pa ọkùnrin yẹn wọ́n dẹ̀ sọ mọ́tò yẹn ná wọ́n dẹ̀ escape ẹnìkan ò rí wọn mọ́tò ní àárọ̀ yìí kí n tó wa pé ọ̀rẹ́ wa ṣé London kọ́ ni mo wà yìí ni ṣe security London wọ́n yẹ̀yẹ́ tó bá ní èmi lọ́wọ́ bíbá yìí lọ́wọ́ halẹ̀ mọ́ làbá fi túká ń jọ́nà kí n tó wá mọ̀ pé ó dẹ̀ sọ lẹ́nu ẹ̀ ó lárakùnrin tí ń bú gbogbo àfáàlẹ̀ Yorùbá yìí ó instrument òun ni ó ní wàláhì gbogbo ayé ọwọ́ òun ló wà kò sí tó ń bá ní kó dákẹ́ ń sìn yóò dákẹ́ èló ló tí ì ní lọ́wọ́ tí ń gun ọ̀gàn náà kí lọ jẹ́ kí lọ fẹ́ jẹ́ kí lọ fẹ́ dà níwájú Quran tá ní ọ nínú ayé ọ̀rọ̀ ń bọ̀ lórí mágàjì tó ń sponsor Don Didi àbúrò ẹ̀ á pàdé ní kóòtù àwọn àti Don Didi náà á pàdé láìpẹ́ gbogbo àwọn bàbá wa tẹ́ ti fi ṣẹ̀sìn á pàdé ṣebí ti eh, Major General yín ní bẹnu àdánwò lọ́wọ́ yìí kí ni tí mo sọ débẹ̀ òun ni wípé àwa mùsùlùmí ilẹ̀ yorùbá ẹ jẹ́ ká fọgbọ́n ṣe alukuran ti wọ̀nù wa ó ní ẹ má yẹ̀yẹ́ ẹ̀sìn àwọn ẹlẹ́sìn míì wàlá yẹ̀sùbù lẹ́dínà yẹ̀dùnúnà mí dùnà wàlá yẹ̀sùbù ìlà alẹ́dínà yẹ̀dùnúnà mí dùnà láì ẹ má bu ọlọ́run àwọn tí wọ́n ń sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run tẹ́ ẹ bá bú ọlọ́run wọn wọ́n ń padà bọ̀ wá bú Allah ẹ̀yin lẹ́dẹ̀gbẹ̀sẹ̀ ilẹ̀ yorùbá la àsí nílẹ̀ Arabia àwọn ilẹ̀ Arabia kankan bẹ tẹ́ pé kì í ṣe Islam nìkan ló dominate ibẹ̀ ẹ manage ara wa there must be peaceful coexistence Christian ní wúlò tí ó ṣe fún mùsùlùmí mùsùlùmí ní wúlò tí ó ṣe fún uh, traditionalist láyé ìjọ́un tí àwọn tán ń ṣe gúngún tán bá ń bọ̀ tán bá déwájú mosque wọn á dẹ̀ pàlù ẹnìkan ò ní sọ fún wọn wọ́n bá láyé bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń continue ẹ̀ nísìn níwájú mọ́sálásí gan-an ti ń bẹ̀rẹ̀ lù pé n tẹ́ bá ṣe ẹ wá ṣe ṣe rí pé battle but you you've lost the war. Only orígun kejì tí islam fi travel tí islam fi prevail over other religion in yorùbá land tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun làwọn tán náwó sẹ́sìn àwọn tí wọ́n fún nípò ẹ̀sìn gbogbo àwọn tá a sọ pé kán wá dá sọ̀rọ̀ ẹ̀sìn nítorí pa fún wọn nípò ẹ̀sìn gbogbo wọn láti pè lẹ́lẹ́bọ̀ gbogbo wọn láti jágbe mọ́ gbogbo wọn láti yẹ̀yẹ́ àwọn yìí náà ò lè dìde mọ́ n tó bá mú àfa sáfà tán pera wọn lẹ́lẹ́bọ tán pera wọn lólórí ibú tán sọ̀tànràn bàbá bàbá wọn tí mo ò mọ̀ àwọn olówó gborí pamọ́ ni o ń làwọn tí wọn jẹ́ ẹni tó jẹ́ olóyè Islam ni wọn fi gborí pamọ́ bó tiẹ̀ jẹ́ pé tiwọn náà bẹ lára wọn ara sòrò tá a ní ẹ̀yin bàbá wa rọ́bítà àwọn tẹ́ẹ̀bà máa yàn lólórí ipò nínú Islam ejo dí àwọn tí wọ́n kájú ẹ̀ àwọn tó mẹ́rìtì ẹ̀ ẹ má jà lo tribalism or nepotism àwọn tó kájú ẹ nìkan ẹ máa yàn mo sọ ń bi wá Ramadan yìí náà pé ọmọ tí ń gbogbo àfáà kiri ilẹ̀ Yorùbá yìí so tó bẹ́ẹ̀ nígbà ààrẹ Àríṣekọ́lá ń bẹ láyé ta lòun níwájú ààrẹ so tó bẹ́ẹ̀ nígbà tí bàbá mi Adédìbú ń bẹ láyé láàrin oṣù kan wọn ọmọ wa kiri láàfin Adédìbú ni ó bú Islam ó bú àwọn àfáà so tó bẹ́ẹ̀ nígbà MKO Abíọ́lá ń bẹ láyé àwọn yìí ni wọn ò sí mọ́ sótó bẹ́ẹ̀ ń gbà Fọláwíyọ ń bẹ láyé àti à ń náwó tẹ́rù bá owó gangan fúnra ẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run a bá ń sọ nísìn pé àwọn ẹlẹ́sìn Christianity wọ́n náwó à wọ́n ń tẹ̀lé táwọn bàbá wa yẹn ti ná síwájú ni ẹ mọye tọ́ọ̀tì táàrí Àríṣekọ́lá nìkan kọ́ ni tí Àríṣekọ́lá bá kọ́ one thousand mosque ó sì kọ́ five hundred churches fáwọn ẹlẹ́sìn Christianity àwọn tí wọ́n náwó tẹ́rù balẹ̀ wọ́n ti lọ majority àwọn tá a fi sípò islam nísìn wọ́n ti sọra wọn di cosmetic islamic title holder àwọn gan ò lè dájà ara wọn gbèdébi pé wọ́n gbìjà islam ẹ jẹ́ a tribalism kúrò níbẹ̀ ìlú mi lọ́kàn ẹ jẹ́ a yọ kó ńbẹ̀ ìka tó bá tọ́ sí mu ni ká fi máa romú àní kò gọ ọlọ́run náà hètì òmùgọ̀fà kódà ọlọ́run tó dá òmùgọ̀ hètì ẹ̀ débi pé sọ yìí pé tí bàbá òmùgọ̀ bá kú wàlá tó tó sófà àmúwálákùn ogún tiẹ̀ tó yẹ kó tọ́ sí ẹ má kó lè lọ́wọ́ ẹ kó fẹ́ nìkan kó bá manage ẹ ni ọlọ́run fẹ́ kó gọ̀ bẹ́ẹ̀ tó bá gbọ́n máa mix ẹ pẹ̀lú mi òmùgọ̀ díẹ̀díẹ̀ máa ṣe bí ẹni gọ̀ nígbà míì ní tí ò jẹ́ majority obìnrin orílẹ̀ ọkọ gbé kò rẹ́dì láti gọ̀ ni o mi ò dẹ̀ lè gọ̀ nísàn máa ń ní tóbìnrin ti pọ̀ jù ń gbòòrò yìí kò ní rílé ọkọ gbé bọ́ ọ bá tiẹ̀ ṣe bí arìndìn díẹ̀ tó fi rárí wọlé bọba rárí wọlé tó ọba ya wèrè mọ́ lọ́n lọ́wọ́ bí ọba lé ọ̀dànù bí ó dẹ̀ páàkì ẹ ọwà lójú ọ̀nà ò tí ì délé ọkọ ló ti ń ba proof right ló ti ń ba argue ó ti ẹ̀sẹ̀ bí ẹni gọ̀ kó délé ẹ̀kọ́ sáré mú gbálẹ̀ kó bá gbálẹ̀ kó bá gbálẹ̀ ọ̀dọ̀ ya ọkọ ẹ̀ tó lọ kí ọba wọn tán dáná ti sáré gba oúnjẹ lọ́wọ́ wọn ọba wọn dáná ọba wọn gbálẹ̀ ọba wọn ṣe gbogbo ẹ̀ ọkọ ẹ̀ ọmọ wọ ẹni kódà bó bá lóun ò ní fi ọmọ àwọn fámìlì yẹn ò ní gbà pé ah obìnrin dáadáa yà nígbà kọ́ bà wá ló kọjẹ àmọ́ ò tí ì débì kan ọwọ́ rí ò tí ì tèkú dà tó fi ń béèrè ikú tọ́pa bàbẹ́ àwa wí tàwí ọlọ́sàn Mary Kay àbí kílẹ̀ ń pè ọlọ́sàn mọ́jú bíi bíi tó nísàpànà ọlọ́kun ètè bíi eléyìí táwọn àdánwò ayé ń wá kiri ọwọ́ asán gbogbo ẹ̀ lọ́tún ló ọkáyà ó kè ẹran ògúnfe ọkọ̀ okó dí bíi tòkété Abalo ababo na zero ni bó ṣe lọ lọ́bàbọ̀ wú lọ bẹ́bọ̀ ó lọ bábọ̀ nígbà tó ní respect fẹ́nìkan ta ló kọ́ ẹ lọ́gbọ́n tí ò bẹ́ẹ̀ fún mi òmùgọ̀ kan àìmọye obìnrin tá ń bẹ nílé ọkọ tó jẹ́ pé nǹkan fi ń ráyè ṣe wọ́n ṣe bí ẹni ni mo sọ̀tàn kan níbi wáàsí kan ní last year Ramadan mọ́lọ́mọbìnrin kan ló lọ lé ọkọ mo ti ń dé parí lecture yìí bọ̀ ó wá lọ sílé ọkọ ó bá kẹrù dé lọ́sàn gangan ó wá bá bàbá ẹ̀ Baba ẹ̀ ní kò ní kẹ́rù wọlé àwọn ará wa pélé baba ẹ̀ lórí pé ẹgbọ́ o bí ilé ọkọ bá lé ọmọ ilé bàbá ẹ̀ ní gbà kí ló dé tó ní kọ́mọ ẹ̀ má kó wọlé ó ní ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló lé nílé ọkọ ní bá béèrè lọ́wọ́ ìyàwó ìyàwó ní ẹ ṣe gan ni sẹ́rí ọkọ tí mo fẹ́ olóríire lọ́kọ mi ò dà ní lọ́ọ̀fù mi gan bẹ̀tù mo pàdé ìyáálé kan olórí burúkú gbáà ni ah! kò fún mi ní chance kankan tọkọ mi bá fẹ́ wẹ̀ koroba omi koroba mefa ló nìkan á gbé síbẹ̀ tọkọ mi bá fẹ́ jẹun oúnjẹ bíi pléètì márùn ni á gbé síwájú ẹ̀ kò fún mi ní chance ó dẹ̀ rí pé mi ìbá torogún wáyé bẹ́ẹ̀ mi ṣe sá kúrò ńbẹ̀ nìyẹn mo de padà lé bàbá mi baba ẹ̀ ni e gbọ́rọ̀ lori buruku didi nìrin sọ ìyáálé ẹ̀ ń kó kẹ̀kẹ́ ó fi gbọkọ mẹ́ ẹ lọ́wọ́ ńgbà tó ńgbà ìyáálé ẹ̀ ti ń mi koroba mefa fọkọ ẹ̀ kí ló dé tí wọ́n pọn mi koroba méjìlá kẹ́ ẹ fomi pa nígbà tí ìyáálé ẹ ti ń gbé oúnjẹ pléètì márùn fọkọ ẹ kí ló dé tí wò gbóúnjẹ pléètì mẹ́wàá tí ó bá kọ jẹun wọn sọ fún ẹ pé competition láyé ni ibo lè lóró pọrọ láyé you just have to manage what you have tó bá fẹ́ lose ẹ competition láyé ó compete in a good will in a good way ló fi rọ́nà lọ nígbà tí ìyá arúgbó wá ń lérù wọ ọmọge jáde nílé ọkọ apá ìyá arúgbó síwọ tó ṣe bẹ̀rẹ̀ ayé omi ìpórí ẹ ò pé gbogbo orin iṣẹ́ tó fi advertise lọ́kàrà ẹ̀ ò lo ọwọ́ ń sábọ̀ nílé bàbá ẹ̀. thank you